بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه من Àti ọdún mẹ́tàdínlẹ́yìn àádọ́ta hijra assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹgbẹ́ ọlọ́run ọba sọ̀hánà kí ọgbà ìrùn tí a fi ń ìrẹsì fún wa ó sì yọ ọmọ sí fún wa lẹ́sìn tó ọ̀rọ̀ ìkàtúntà rẹ̀. nípa àkókò ọ̀rọ̀ òun làwọn èèyàn gbára lé nípa ọ̀rọ̀ àwẹ̀ wọn ìgbòlẹ̀ lóòtù òbí jáde nígbà tí a lè jẹ́ ẹ̀. bá tọ̀ ọmọ mi ò sì ń dábà gbogbo àwọn ọmọ mi yẹn kò ní débi tí ó pè ọmọ máa fi ṣeré àwọn náà lè pè bákan náà ẹni tí ó jẹ dáadáa ní gbọ́dọ̀ jẹ ààyè lòdì àwọn kọ ọgbọ́dọ̀ nímọ̀ nípa àkókò. ọba bá ń ṣe nǹkan kọ́mọ ṣe tó bá mọ̀ tó bá nímọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n tí ọba nímọ̀ nípa rẹ̀ kájú ìfẹ́ni tó bá mọ̀ ó gbọ́dọ̀ nímọ̀ nípa àkókò gbogbo ìrìn wọlé ẹ̀wọ̀n máa sùn bá nìyẹn ẹ̀yìn àwọn ẹ̀yìn fájì òkè ẹ̀yọ̀ gan ọ̀dà bíi. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọba àwọn abọ́ sóru ọba àbọ́ sàárọ̀ ṣòǹdọ́kà wọn èmi dé àwọn náà ti máa ń tẹ̀lé ìlànà fájírù yọkọ̀yọ lọ́ba dínú rọmọdán ààrẹ wọ́n tẹ̀lé ọ̀rẹ́ òun wọ̀ lọ́ba dínú rọmọdán torí bẹ́ẹ̀ ni tó òun gbọ́dọ̀ nímọ̀ nípa àlàó pọ̀ gbọ́dọ̀ àkókò ìrun ti tó láti pè é gbogbo lọ́yẹ ká sì kọ́ ọmọ nínú májèlú tí bẹ fún dàda rẹ àyẹ̀kú ni mo tàtọ́ jọ nínú ìhàlẹ̀ bí asùnàrí wọlé ẹ̀kúrẹ́ o wọ́n gbọ́dọ̀ mọ́ kúrò níbi ẹ̀jẹ̀ kékeré àti nílà wọ́n fi pé èèyàn gbọ́dọ̀ níjà mẹ́bà lára láì sí ìwẹ̀ kọ́ wá ló ń bọ̀ wá pé yọ ọkọ̀ wẹ̀wẹ̀ nìyẹn wọ́n á tètè kó fi yasó alálùwàlà bákan náà tó gbọ́dọ̀ wà ní mọ́tótó nígbà tí ń kírun lọ́wọ́ yẹn ọgbọ́dọ̀ wà ní mọ́tótó ẹni tí jẹ dáadáa ni ọgbọ́dọ̀ jẹ sọ́yìn ìta ẹni tó wọ́n ẹ̀ gòkè ẹlòmíì bá pè wọn fún yẹn kọ́dà kan gbé máìkì fún ẹ̀ nígbà wọn fi wí kátó wá sọ pé wọn ò gbé máìkì fún òun náà ni ó sì pè wọn ẹ̀rọ lọ́ọ́ gbogbo gbogbo kí ló dé tí òun náà lè ń pè yàn àbí ẹ̀ ń fi fàájì wọ́n gbọ́dọ̀ jẹ́ ní bí wọ́n yóò gòkè dáadáa àwọn yóò gòkè. bákan náà nínú àwọn májẹ̀ àti tó di ẹni tí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ dáadáa rẹ̀ lẹ́yìn ìfowó ẹ̀ gòkè. ó ń tọ́ wọn sí lọ́dọ̀ tẹ̀lé tí ó ní mọ̀ nípa ẹ̀. sí kankan ní ibà rẹ̀ gbogbo àwọn tí náà yà á kí èsì èyí tó jẹ́ ẹ̀dá lọ́wọ́ ẹ̀ka jẹ̀mí ní ọ̀pọ̀ kẹ̀kẹ́ ìpè lọ ilé ìròyìn díẹ̀ nínú pípọ̀ ìyá má jẹun tó dé ẹni tí ọba pè wọ́n.